أعوذ بالله من الشيطان الرجيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين نحمده ونصلي على رسوله الكريم وعلى عبد المسيح الموعود السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba náà tí ó tún gbà wá láàyè láti tẹ̀síwájú lórí ìbánisọ̀rọ̀ wa. lórí àwọn àkìjẹ àwọn ẹrúsìn ọlọ́wọ́n ọba ọba àjọkẹ́ ayé àwọn ibadur rahman ọlọ́wọ́n ọba ní a'udhu billahi minash shaitanir rajim والذين لا يدعون الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون الناس النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما أبالك يا لاني أوان عباد الرحمن tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn náà ni alladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn tí kì í ké pe ọlọ́run míì yàtọ̀ sọ́lọ́run ọba Allah wọn kì í bá ọlọ́run ọba wá orogún àwọn orogún tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe òòṣà tá à ń bọ nìkan má pe ṣẹ́rí pé kì í ṣe alladhina la yushrikuna billahi lọ́lọ́run sọ mi alladhina la yad'una ma Allahi ilahan akhar àwọn tí kì í ké pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́hun tó bá níṣòro kò ní pe ṣé wù kódà tó bá níṣòro kò ní pe Muhammad sallallahu alaihi wasallam tó bá níṣòro ọlọ́run ni ó pè tó bá níṣòro ọ̀dọ̀ ọlọ́run lẹ̀mí rẹ̀ ó kọ́kọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá níṣòro ń sìn èèyàn la kọ́kọ́ rántí ta ló máa ṣe fún mi kì í ṣèròrí mùsùlùmí pé ta ló máa ṣe ó yẹ kó ti mọ̀ pọ́ lọ́hùn ni ó ṣe bẹ́ẹ̀ nìkan bá jáde pé òun ó ṣe ọlọ́run fẹ́ ràn án sí ẹni ọlọ́run ló bá rojọ́ ara ẹ fún ọ̀pọ̀lọpọ̀ wa bàbá níṣòro kékeré kan ẹjọ́ ṣe mọ̀yàn níbi ẹ̀yẹn ta ló mọ̀yàn ní ilé iṣẹ́ báyìí ta ló mọ̀yàn ní ààyè báyìí là ń bá ká àti ẹ̀ kọ́kọ́ gbé e síwájú ọlọ́run ọlọ́run kúkú mọ̀ tẹ́lẹ̀ pé ìpèníjà tó ń kojú ẹ nìyẹn ṣùgbọ́n ọlọ́run ni kò pe òun. má pe ẹlòmíì yàtọ̀ sóhun ọlọ́run kọ́kọ́ bẹ lọ́hùn tó bá wá bẹ lọ́hùn tán kó wá jáde síta wàá pàdé ẹni tọ́lọ́run rán sí ẹ bínú bọ̀dá mi kọmíṣánná ni kò ràn mí lọ́wọ́ ọ̀rẹ́ mi ládùúrú bí mo ṣe ràn án lọ́wọ́ nígbà tá a wà kò ṣe dáadáa sí mi ó wà ní pòsíṣàn kó ràn mí lọ́wọ́ kò ràn mí lọ́wọ́ wàláì kò níṣẹ́ tó máa jẹ́ fún ẹ bàbá wa kan ó lówó dáadáa lẹ́kọ̀ọ́ yìí ó sì nílé mọ́ọ̀mù kan tí ń bá a ṣiṣẹ́ lè mọ́ṣáláṣí tó kọ́ ni ọdọọdún ni bàbá yìí sì ń rán àwọn èèyàn lọ Mẹ́kà kò sì rántí lè mọ́ọ̀mù ẹ̀ fúnra rẹ̀ ló wá sọ fún lè mọ́ọ̀mù pé ìmọ̀ọ̀mù sasimi fúnra rẹ ní lèmọ́mù ìwọ ò lè sa sí mi ní ó ṣe jẹ́ pé ìgbà tí màá rántí ẹ̀ ìgbà tí gbogbo nǹkan bá ti tán ni ni màá ṣe rántí pé ah lágbájá yìí náà màá tí ì lọ ó sọ fún mi ìwọ náà bẹ lọ́hùn lé mi lórí kọ́lọ́n kọ́kọ́ darí ọkàn mi sọ́dọ̀ ẹ torí pé Ọlọ́hun ni màá darí ẹ bí bẹ́ẹ̀ kọ́ kódà ò lè báyàn sọ kó jẹ́ pé ìgbà tó ń bá a sọ yẹn ọ̀tọ̀ nìkan tó ń gbọ́ yé nínú tó ń sọ gbogbo ọ̀rẹ́ òye nígbà tí kìí ṣòun lọ́lọ́run fẹ́ lò àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ wọn kì í pe nǹkan míì wọn kì í pe ẹni míì lẹ́yìn ọlọ́run wọn kì í sì pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run ṣe mọ̀ pé la yad'una ma Allah ó yàtọ̀ sí la yad'una duna Allah wọn kì í pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run wọn kì í sì pe ẹlòmíì ara ìtumọ̀ máa lédè lárúbáwá ni wọn kì í pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run wọn kì í pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ṣàmọ̀ pé tá a bá wo láàrin ara wa ń sìn àárí ẹni tó jẹ́ pé ó ń pe ọlọ́run ó ń kírun wákàtí márùn-ún ó sì ń ṣàdúà síbẹ̀síbẹ̀ ó tún ń ṣe dúdú tó bá níṣòro ó ní ibi tó tún sáré lọ irun ò sì já kò sí lára àwọn ibadur rahman mi sọ pé kèfèrí ni o kò sí lára àwọn ibadur rahman àwọn kì í pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run wọn kì í sì í pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run wọn á bẹ lọ́hùn wọn á sì ṣiṣẹ́ wọn takuntakun ọlọ́run ló mọbi tóun ti fẹ́ gbé àránṣe yẹn wá ẹlòmíà kan wò ẹ pé ó yẹ kí n tọ́jú lágbájá báyìí á sì ṣe é á sì fi ẹ̀sìn lọ́hùn kò sì bẹ́ẹ̀ tán ṣùgbọ́n àbòsí ńlá ni kó máa ṣàdúà ó ń bẹ lọ́hùn lọ́wọ́ bákan náà ó tún ń tujú bọlé káàkiri káàkiri wọ́n wá ní wọ́n ní tó bá ti ṣe yá kó ṣe yá àyásẹ̀ yá àyásẹ̀ ni ó ṣe wọn ní ní kó bọ́lọ̀ ń worogún tó o bá ti pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́ ohun tí ń bọ́lọ̀ ń worogún àbí tó o bá ti gbọ́lá fún nǹkan míì irú ọlá tó o gbé fọ́lọ̀ tó o bá gbé fẹ́ dé èèyàn o ti bọ́lọ̀ ń worogún torí náà ọba àlekè ọlá ní ara lára wọn rèé kì í wá ṣèyẹn nìkan ولا يقتلون النفس التي ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق wọn kì í sì pa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ wọn kì í pa àfi lórí òdodo kò ní dédé pa àyàn àyàfi tẹ́nìkan bá jẹ̀bi ikú tóun sì já dájọ́ tó dájọ́ ikú fún un wọn kì í déédéé pààyàn wọn kì í sì í ṣètò pààyàn tó bá wà ń pò ìjọba kò ní gbé pọ́lísì tó máa jẹ́ kẹ́mi bọ́ kò ní gbé kalẹ̀ kọ́lọ̀ ń foríjà àwọn olórí wa ẹ fẹ́ bá wọn ṣàmì ẹ ṣàdúrà fún wọn o àwọn náà yìí wà ń bẹ̀ o kọ́lọ̀ torí àṣìṣe ńlá ni wọ́n ṣe ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí bọ́ àwọn olùgbàgbọ́ òdodo wọn kì í pààyàn wọn kì í ṣe ètò tó máa pààyàn gbogbo ẹ̀mí tó bá máa bọ́ ó gbọ́dọ̀ jẹ́ lórí ẹ̀tọ́ ó dáràn ó pa ẹnìkan a sì dájọ́ ọkú fún kódà kì í ṣe ìwọ ló máa ọkú fún nílé ẹ̀ ìjọba wà bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹjọ́ àbòsí la máa máa dá a sì máa para wa lọ gbogbo àti mùmíní ò lè pa kèfèrí àfi lórí ẹ̀tọ́ ò lè pa kèfèrí àfi lórí ẹ̀tọ́ kèfèrí tó bá jẹ̀bi ikú wọ́n pa mùsùlùmí tó bá jẹ̀bi ikú wọ́n pa ètò tọlọ́hun nìyẹn àwọn adájọ́ ló máa dájọ́ pé eléyìí jẹ̀bi ikú tá a tó pa kì í ṣe ìwọ ni wàá dájọ́ ń kọ̀rọ̀ yàrá ẹ̀ lágbájá báyìí àwọn ah, tó ṣe yẹn ó yẹ ká pa á ni àbí mo wá jókòó sínú mọ́ṣáláṣí mo wá ní gbogbo ẹni tó bá ṣe báyìí wọ́n jẹ̀bi ikú ẹ̀yin náà wá bẹ́ síta ẹ bẹ̀rẹ̀ sí àtẹ̀mí àtẹ̀yìn tó bá gbá wa mú <laughs> torípọ̀ dàrán ni wá a ti di kèfèrí gan wájú ọlọ́run torí pé ẹni tí ò yẹ ká pa apá wala yaznun tí wọn kì í sì í ṣe zìnà àwọn ẹrú sí ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé wọn pa abẹ́ wọn mọ́ wọn ò ní ṣe zìnà àtọkùnrin àtobìnrin wa man yaf'al dhalika yalqa athama ẹnikẹ́ni tó bá ṣe léyìí yóò rí ìjìyà ẹ̀ṣẹ̀. يضاعف له يضاعف له العذاب يوم القيامة عفوني لقو جيا لجا بند القيامة ويخلد فيه مهانا واسك بكوني كسي نينو يكبره إلا من تاب وآمن وعمل عملا صالحا bí àánú Ọlọ́run ṣe gbòòrò tó ọba àlekèọlá ní àyàfi àwọn tó túbá wọ́n ronú pìwàdà wọ́n ṣe é mọ́ wọ́n ronú pìwàdà wọ́n dá a dúró wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ wà á mìlà amalan saliha ó tún wá ń ṣiṣẹ́ eré pẹ̀lú ẹ̀ fáwọn. ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat. àwọn wọ̀nyí lọ́lọ́wọ́n ọba yóò sọ aburú wọn padà di oore fún wọn ọlọ́run á jẹ́ á yí gbogbo aburú tó wà tó ti wà lórúkọ wọn yẹn á yí i padà fún wọn òun ló fà á tí Ànábì wa Muhammad sallam ṣe sọ wípé at-taibu mina dhambi kama la ẹni tó túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ kan tí ò padà sí díẹ̀ ṣe ló dàbí ẹni tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn rárá. wa kana Allahu ghafura rahima dájúdájú ọlọ́run ọba ọba aláforíjì ọba aláàánú ni kò sí bẹ́sẹ̀ ẹ̀dá ṣe pọ̀ tó àánú ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá sọ fún ẹ wípé ẹ̀ṣẹ̀ kan wà tọ́lọ́run kì í forí ẹ̀ jì ni ẹni tó bá kú sórí ẹ̀ ni o kò sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò lè forí ẹ̀ jìyàn o bá àti ṣẹbọ rí ẹni tó kú sórí ẹbọ là ní foríjì ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé ó ṣẹbọ ó wá túbá kò ṣẹbọ mọ́ á rà foríjì náà. غفور ينجي تائبين ويغفر Hazrat Masih Maud alayhi salam Hazrat Imam Mahdi sọ pé wọ́n ń ròyìn Ọlọ́run wọ́n yubidul mujrimina bisuktihi o ma ń pa àwọn ọ̀daràn ọ̀run pẹ̀lú ìbínú rẹ̀ ghafur síbẹ̀síbẹ̀ aláforíjì ni yunajita ibina wayakfiru níwọ̀n ni yunajita ina mina rọ́dà nínú kọ̀sídà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gayu ọ̀nì ghafurun ọba aláforíjì ni tí máa la àwọn tó bá túbá ó máa ń là wọ́n kúrò níbi ìparun ó sì máa ń foríjì wọ́n والذين لا يشهدون الزور والذين لا يشهدون الزور àwọn tá à ń sọ̀rọ̀ wọn yẹn wọn ẹrú sin ọlọ́run ọba wọn kì í jẹ́rìí èké wọn kì í dìtẹ̀ mọ́ ọ̀yàn kan lọ purọ́ mọ́ bó ṣe ohun tí ò ṣe. wa idha marru bil-lagwi marru kirama. tán sì kọjá láàyè tí wọ́n ti ń ṣe é nǹkan asán wọ́n á kọjá ní kọjá àpọ́nlé wọ́n á kọjá wọn ò ní jẹ́ kí ìdọ̀tí yí àwọn lára tán bá bára wọn láàyè táwọn èèyàn ti dáná ìdọ̀tí wọ́n rọra kọjá pẹ̀lú pẹ̀lú àpọ́nlé aṣọ àlà wọn wọn ò ní jẹ́ kí epo ta sí i. kí ló máa jẹ́ kó rọrùn fún wọn bí wọ́n bá ti ń jẹ́ ẹrúsìn ọlọ́run ọba yẹn wọ́n á máa bẹ láàárín àwùjọ àwọn ẹni rẹ̀ n tí máa dáàbò bo ìbẹ̀rù ọlọ́run lára èèyàn tí máa dáàbò bo iṣẹ́ rẹ̀ lára èèyàn òun náà ni kéèyàn bẹ́ni rere. Yeah. ọba àlékiọlá ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run ọba láti dáàbòbò páyà ọlọ́run ọba yẹn ẹ máa bẹ pẹ̀lú àwọn tó ṣòdodo pẹ̀lú ọlọ́run nínú gbàgbọ́ wọn àwọn tó dàbí yín ni ẹ bá rìn àwọn tó lè ràn yín létí tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ ọ̀ràn tí n bá ń dáràn kan kò yẹ kí n bọ́ wọn ọ̀rẹ́ tó ń dáràn yẹn kò yẹ kí n bá wọn rìn bíbẹ̀ kọ́ máa ma gbókun sí nínú ẹ̀ ni ara tó máa ń jẹ́ kó rọrùn fún yàn láti mórí bọ́ darapọ̀ máwùjọ ẹni re láàrin ìjọ tó o bá ń ṣe gbìyànjú kó o lákìkanjú ń bẹ̀ kí gbogbo èèyàn mọ̀ ẹ́ tó bá mọ̀ ẹ́ dáadáa tó ń bẹ́ẹ̀ ṣe wọléwọ̀de ààyè àti dáràn àdínkù azra imam alayhi salam wọ́n ní ìwọ ọmọ alápọ̀nlé má jókòó sáàárín àwọn òbílẹ̀jẹ́. fataruji amin hubi shariri ka khasirin. kó o bá má wàá pòfo kó o bá má ṣòfò níbi tó o ti ń nífẹ̀ẹ́ sí ẹni ibi àmọ́ ọ̀rẹ́ mi ni àjọṣe kékeré ni àní o bá a jà má bá a ṣe wọlé wọ̀de bó o bá rí i kí o dáadáa sí i ṣùgbọ́n ẹni tí wàá bá ṣe wọléwọ̀de lẹni tó lè sọ fún ẹ pé kíní tó ń ṣe yìí ò dáa tó o bá ti ń bá wọn ẹni ire tó lè bẹ ẹ wí tó o bá ti ń bá wọn rìn aburú yẹn á máa dínkù á máa dínkù ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tẹ́ ẹjọ́ ń ṣòwò kan náà ni àgọ́wò ọ̀rẹ́ mo lálejò á máa <laughs> gbogbo ìgbàkigbà tó bá fẹ́ kọjá níbi nǹkan ọ̀dọ̀tí wọ́n kọjá pẹ̀lápọ̀nlé tó bá bára wọn láwùjọ ọ̀dọ̀tí wọn ò ní sọ pé ayé ń ṣe bẹ́ẹ̀ mí náà fẹ́ ṣe é à ah, ìgbà tó dẹ̀ ti jẹ́ pé bí gbogbo wọn ṣe ń ṣe rẹ̀ ń takété ó dẹ̀ lè má sí ń bẹ̀ gan kò sófin tó ní tipátipá kó o wà ń bẹ̀ ṣùgbọ́n má fojú ṣe tiẹ̀ sílẹ̀ láì ṣe ọba àlékiọlá tẹ̀síwájú. ربهم لم يخروا عليها صم عُمًى وَعُمْيَانًا àwọn olùgbàgbọ́ òdodo tá à ń sọ̀rọ̀ wọn yìí ìgbà tá a bá rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run tó máa ń ṣe wáàzí fún wọn wọn kì í kẹtí kún sí o wọn kì í sì ṣe bẹ́ẹ̀ pa wọn ò rí wọn kì í kọ etí dídí sí i wọn kì í sì fojú fífọ́ wò wọn á gbọ́ wáàzí wọn á sì ronú lé e lórí wọ́n wá ní àdúrà kan tí wọ́n máa ń ṣe ọba àlékiọlá ní wọ̀lẹ́bí. wàlẹ́bíná yaquluna rabbana hablana min azwajina wa dhurriyatina wa dhurriyatina qurrata a'yun waj'alna lilmuttaqina imama. ọba àlékiọlá ní àdúrà tẹ́ ẹ máa gbọ́ lẹ́nu wọn rèé. na olúwa wa habulana fún wa min azwajina látara àwọn ìyàwó wa àti látara àwọn ọkọ wa torí wípé ọkùnrin nìkan ní ibadan rahman àwọn iman urahman wà àwọn obìnrin ẹrú sìn ọba ọba àjọkẹ́ ayé. aswaj ọkọ àti ìyàwó sì ní ń jẹ́ bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn ìyàwó la máa ń sábà lò fún ọba Alekiola ni wọ́n á ní olúwa wa fún wa látara àwọn ìyàwó wa àwọn obìnrin náà ní fún wa látara àwọn ọkọ wa wadhurriyatina àti látara àwọn ọmọ wa qurrata a'yunin ohun ìṣojú lọ́yìn jẹ́ ká rí ìdùnnú lára ìyàwó wa jẹ́ ká rí ìdùnnú lára àwọn ọkọ wa àtàwọn ọmọ wa jẹ́ ká rí ìdùnnú jẹ́ ká rí ìyọ́nú lára àwọn ìyàwó lára àwọn ọkọ lára àwọn ọmọ ẹni tó fẹ́ rí dùnnú lára ìyàwó ẹ̀ kó tọ́jú ìyàwó rẹ̀ o mo tuntun sọ tọ́jú ìyàwó ẹ̀. E kò sórúkọ tó o fẹ́ pe obìnrin láyé tánàbí sàlámù ti sọ fún ẹ pé obìnrin ń ṣerú ẹ̀ tóbìnrin bá ṣe zìnà àbó ṣẹbọ sọ́lọ́hun ó ṣẹ̀ ní kéèsì pẹ̀lú ẹ̀ nìyẹn o ṣùgbọ́n ó ń ṣagídí ìwà abẹ́ lọ́hùn lé lórí o bó ti le tó yẹn ọlọ́run lè bẹ ẹ rọ̀ ọ́ tí wọ́n bá fẹ̀mí òdodo bẹ́ẹ̀ tí wọ́n sì ṣàbòsí sí i ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìwà tèmi àti ẹ̀ ń wù ló ń mú ìwà burúkú jáde lára obìnrin o obìnrin míì ó ní tiẹ̀ lára ṣùgbọ́n kíní yẹn ti sùn kíní yẹn ti sùn ó sì máa máa sùn ní gbogbo tó bá yìí ń tọ́jú ẹ̀ ọjọ́ tó o bá fún un ní tó o bá fi wèrè tiẹ̀ hàn wà á mọ̀ pé multiple wèrè wà lọ́wọ́ ẹ̀ o buy one get one free obìnrin ni o tó o bá ìlọ́pọ̀ ìlọ́pọ̀ náà máa ń fún yàn ṣe báwọn ni ìwọ mistakenly bu obìnrin àmì èdè lò tó wọn o èdè wáàsí lọkùnrin máa lò ṣùgbọ́n àwọn èdè tí wọ́n lè fa nǹkan ya pẹ́rẹpẹ́rẹ báyìí wọ́n mọ̀ ọ́ lójú wa lọ bóbìnrin ṣe mọ bí yàtọ̀ ẹyọ kéwùkù obìnrin mà dúà ṣe jù wá lọ tọ́ba ní kẹ bẹ̀rẹ̀ sí ṣàdúrà sí tó bá dá kíní ìbolẹ̀ wọ́n máa gbogbo ibo ní yorùbá ibo ló ti kó gbogbo yorùbá yẹn jọ ọkùnrin ò lè ṣe wàá sáré sábẹ́ suratul fatiha wa salatu ala nabi àwa dákẹ́ wàá ṣàdúrà ẹ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n kọ́ ní kọ́ ṣe síta obìnrin mọ̀ ọ́ ṣe jù wá lọ àwa ọkùnrin tá à ń ṣe àwa afáà tá à ń ṣe gan wàá ṣe máa forí tó ni wàá ṣe máa forí tó torí pé àwọn tí ò gbọ́ àgbọ́yé sọ́ràtú fata wà sàlátú alánàbí ilé wà láàrin wa bí bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ ọ́ lójú ẹ lọ wọ́n wá mọ̀ dàkejì ẹ lò chai èébú èpè wọ́n mọ̀ ọ́ lójú ẹ lọ kò sì ní kò sì ní wọná nítorí pé ó bú ẹ ọlọ́run á mi sọ pé kó máa bú ẹ o ṣùgbọ́n ọlọ́run á foríjì ẹ wo iṣẹ́ tó ń ṣe nu Ramadan yìí nìkan iṣẹ́ nu Ramadan yìí nìkan ẹ jọ lọ bí iṣẹ́ láàárọ̀ ni o bẹ́ẹ̀ ṣe dé báyìí ṣe ni bàbá wa fẹ́ ara ti ògiri mọ́ṣáláṣí ó ti wọ ó ti wọ reserve bóbìnrin ṣe ń ju báàgì ẹ̀ lẹ́ẹ̀ báyìí ó rọ̀ṣù wọ ewọ́ ó rọ̀ṣù wọ kíchìn nìyẹn o wọ́n ló kúnnú jù wá lọ agbára kínní nìkan agbára gidi yẹn la ní wọ́n sì ń gba àwẹ̀ jù wá lọ àfọ̀wọ́n díẹ̀díẹ̀ tọ́lọ́ ń fa àwẹ̀ ìrànnú ọkùnrin àwọn obìnrin mọ̀ ọ́ ṣe so má obìnrin ṣe báyìí obìnrin ṣe báyìí ohun tó o bá nawọ́ ẹ̀ sóbìnrin. So ni wàá gba ìlọ́po ẹ̀ anabuwa muhammad sallam ó ní la yafruku mu'minun mu'minatan mu'mini kan gbọ́dọ̀ kórìíra ìyàwó rẹ̀ nkari amin a shay'an radiya min a shay'an akhar tó o bá rí n tó o kórìíra lára ẹ̀ rántí pé nǹkan mi ń bẹ lára ẹ̀ tó nífẹ̀ẹ́ sí kó fi yáàfì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n là ń bínú síyàwó wa láéláé kíníkan kíníkan eh. mi ìmọ̀ bó ṣe fẹ́ rojọ́ yẹn wájú ọlọ́run torí ọ̀rọ̀ gbogbo ẹjọ́ yẹn ń sìn ò sọ pé ó ṣàgbèrè ọ̀rọ̀ gbogbo ẹjọ́ yẹn ń sìn ò sọ pé ó ń bọ́ lọ́hùn wó rogún kí ló fẹ́ sọ ọlọ́run á ní ṣe Muhammad ò sọ fún ẹni ah kò appre kò appreciate anything kò mọ ọrẹ anabisa asalam gbàdánù bíi ní yá máa ṣára nìsa anabi ni mo pe ẹ̀yin obìnrin tasadakna ẹ máa ṣe sàárà tó pọ̀ wa akthirna min al-istighfar ẹ sì máa tọrọ àforíjì tó pọ̀ fa inni ra'aytukunna akthara ahli an-nar mo rí pé máa pọ̀ jù nínú náà faqalat imra'atun jazla obìnrin kan tó ní akíkanjú ó ní ya rasulallah ma lana nakunu akthara ahli nar kí tó fi jẹ́ pé àlọ́ máa pọ̀ jù nínú náà ẹ̀yin obìnrin ẹ lè ṣe é o lè ṣe ìpè tó o bá fẹ́ mọ̀ mistakenly ṣe ìpè ẹyọkan fóbìnrin ẹyọkan yẹn méjì kan ni wàá gbà kíní yẹn á kàn bẹ̀rẹ̀ ni wàá mọ̀ pé ṣé ó ní machine ti manufacture ìpè nínú ẹ̀. anabis ni watakfurnal ashir ẹ kì í tún mọ́re fáwọn ọkọ yín wọ́n ní wàá má kufranu aya Rasulullah anabi ọ̀nà wo lobìnrin kì í gbà á mọ́ọ́rẹ́ anabi ní e eh, ara'ayta law anfaqta ala ihdahunna mithla jabali uhdin dhahaban qalat laka yawman ma anfaqta shay'an tó o bá ná owó owó góòlù tó ga tó mountain hood tó o bá ná lórí obìnrin ó máa sọ fún ẹjọ́ kan pé ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ ná nìyẹn a sọ fún ẹ pé ò ná kankan èèyàn kan ló ṣe báyìí ni bó nígbà tó ń sọ ti ẹ̀ yẹn èyí tó pọ̀ jù nú ẹ̀ ò dénú ẹ̀ o tí nǹkan bá ṣe ẹ́ nísìnyí òun náà ló máa bẹ̀rẹ̀ sí sáré káàkiri o obìnrin bọ́lọ́hún ṣe dá wọn nìyẹn sin lọ́hún lára ẹ̀ kóbìnrin náà sin lọ́hún lára ọkọ ẹ̀ oríṣiríṣi làwa náà kálukú gbé àpótí tiẹ̀ káàkiri ni kọ́lọ́n kó ṣàánú wa ẹ sì mọ̀ pé bàbá wa kan ló máa ń sọ Aisha a máa tẹ̀síwájú lórí ẹ̀ kọ́nà kó gbàdúrà ara Rabbana taqabbal minna innaka anta sami'ul alim. صلي على نبينا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد صل على نبينا صل على محمد صل على حبيبنا صل على محمد محمد محمد محمد رسول الله Rasulullah, Rasulullah, Muhammadur Rasulullah, Rasulullah, Rasulullah, Muhammadur Rasulullah.